nítorí náà jama'atul muslimin ẹ bá fẹ́ pè mí ẹ lè pè mí ah ẹ má fi nọ́mbà láìpù mi pè mí o nọ́mbà tí mo fi síta ní ìsìn tó jẹ́ glo yẹn oníkẹ́fì pè mí o zero eight zero seven six one one four eight nine six nọ́mbà tí láìpù tá a máa ń lò yẹn òun wà nínú ilé mi ò mú lọ́wọ́ so ẹ máa fẹ́ pè láti outside country kó fi plus two three four kó fi bẹ̀rẹ̀ ẹ máa wà within Nigeria ni mo ṣe pè náà ni kò ṣe pè mí ni kò ṣe fi nọ́mbà yẹn pè mí zero eight zero seventy six eleven forty eight ninety six so nínú tí mo tún wá fẹ́ sọ fún wa ni pé gbogbo ẹ̀ tẹ́ gbọ́ program yìí pátá bẹ̀rẹ̀ lórí ẹni tó bá ti jẹ́ member save your soul. ó possible ká fásitì àdìmọ́ wà wíyà any member of your any member of save your soul tó wà aware of this program kó ṣe déédéé kó fọwọ́ọ̀dù léǹkì sí àfásitì ìwọ tó yẹ ṣe member save your soul náà send the link sí àfásitì sí too step one nìyẹn step two tó bá dọ́wọ́ àfa àsáyédì fi two kó gbé odidi ọ̀rọ̀ yìí jáde lórí save your soul odidi ọ̀rọ̀ tí mo sọ yìí kó gbé jáde láti ṣe déédéé lẹ́yìn náà tá a bá sáré tìṣù náà kọ́ wá fọn rere iṣẹ́ olóore lórí save your soul ìgbà náà láwà mọ̀ pé yes olóòótọ́ ọnú afẹ́nifẹ́ rere olùtọ́ka ẹni tó nífẹ̀ẹ́ ìtànkálẹ̀ súnà nẹ́bí o ni àfá sàídì ṣètù jẹ́ níta ẹni pé ẹ kí n túnṣe àti túnṣe kẹwàá tó sọ̀rọ̀ padà in your next program ọ̀rọ̀ tí mo sọ yìí bẹ́ẹ̀ ṣe máa ń gbé ọ̀rọ̀ àwọn èèyàn wá àwọn ń sọkúsọ ẹgbẹ́ òdodo ọ̀rọ̀ ẹ̀ náà wá káyé gbọ́ ọ lórí ètò yín ẹ̀ní ìdíkẹ́ pẹ̀mí mọ́ ìyẹn ti lọ ẹ̀ní ìdíkẹ́ pẹ̀mí mọ́ ìyẹn ti lọ that opportunity has gone ìgbà tí pípè yẹn lórí ọ̀rọ̀ ẹ̀ tó wúlò Ni àná so ntẹ́ pèmí fún mo ti sọ yìí ìyìn lè sọ better than this so I permit you I allow you honourably, to upload this and put it on your program káyé ó gbọ́ torí báyìí ayé ti dọ́tà náà kétí tó gbọ́ àyìn kó lè gbọ́ àbọ̀ lẹ́yìn náà kẹ́ wá pọn rere rẹ̀ lẹ́yìn náà kẹ́ wá béèrè fún àwọn tí wọ́n ṣetán láti ṣe ẹ̀dáwó mo sọ fún yín ẹ̀yáwó ìyẹn fún mi o torí o ti bá mi kakuléètì iye tí màá yọ lórí kọ́pì kọ̀ọ̀kan mo mọ̀ ọ́ mo mọ̀ ọ́ kódà pé wọn náà bá fẹ́ nípìn tó ní ẹ̀yáwó tiẹ̀ o pé ìwọ náà fẹ́ fi nípìn partnership náà wà let me know n tí mo wà áfà ní wípé kíkì ní ìkọjáde kó sàǹfààní fún woman period period so ẹ má fẹ́ pè mí báyìí kó pè mí. Ah, mo sì ń fàsìkò yìí tọrọ àmójúkúrò lọ́wọ́ ẹ̀yin tí ẹ máa ń gbà pẹ̀lú wa lórí ètò wípé mi ò wulẹ̀ fi announcement síta lórí kìíní bó ṣe wá ni mi ò tiẹ̀ tó fọkàn sí pé màá sọ̀rọ̀ láàárọ̀ yìí mo kàn tó rò wò ní pé à ẹ̀kẹ́ ń sáré sọ̀rọ̀ yìí even though ojú òun ló yẹ kí n wà ṣùgbọ́n wọ́n ní àyí àtìyí àtìyí fa ẹ̀mí àti ìdájọ́ sọ̀rọ̀ àfá Saheed Shittu ló ń pè ní ìbá yìí o kọ́nà bá mi kẹ́ àfá náà tọ́yì. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. no no no no ẹ̀yin kọ́ ni mò ń bá wí pé ẹ̀ bá mi sírò owó tí mo fẹ́ rí bẹ́ẹ̀ o kì í sọ̀rọ̀ tí ni mò ń sọ o ẹ lọ tún gbọ́ dáadáa. mo wà ń bẹ̀ mo wà ń bẹ̀ báyìí mo gbọ́dọ̀ bá. àní kì í ṣe ẹ̀yin ni mò ń sọ pé iṣẹ́ tí mo gbé lẹ́yìn lọ́wọ́ ni pé kẹ́ ẹ kéde ẹ̀ pé a ní ìdí ẹ̀dáwó láti fi tẹ àtúntẹ̀ jáde kì í ṣe kì í ṣe èyí tí mo fi pè é sákìyèsí òun ni bó ti já sí pé nígbà tẹ́ ń ṣe prógámù lánàá yẹn ló yẹ kẹ́ ẹ pè mí bẹ́ẹ̀ ṣe máa pè mí tí mo sì máa jẹ́ pé yín ọwọ́ bíi tí mo ti pè é sákìyèsí nìyẹn. pé. tira àtìjà níyà. mi ò sọ pé ẹ lọ fóńtìn mi sọ pé ẹ lọ tọ́ bọnú àpò rẹ̀ ní tí mò ń sọ ni wípé mo fetí ara mi gbọ́ lẹ́ẹ̀kan. ẹni sùúrù ẹni sùúrù. orí prógrámù yín lẹ́ni yẹn ti pàdé mi fine. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹ má bínú okay ẹ má bínú àsọjù nìyẹn but kókó tí mo fẹ́ fi rìnlẹ̀ níbẹ̀ ni wípé eh, tí tẹ́nìkan bá pe èmi bẹ́ẹ̀ pé àfáà kan o mo gbọ́ sórí prógámù ìwé tó kọ́ o òun fẹ́ ṣe é o bí ọ̀bá turn up èmi tọ́yì aláọ̀sán ẹlẹ́sàn rẹ ni o ti parí nìyẹn ok tó bá rí bẹ́ẹ̀ ti sọ́ǹsẹ́ mo tọrọ àforíjìn lọ́dọ̀ yín tó bá rí bẹ́ẹ̀ ti sọ́yẹn mo tọrọ àforíjìn lọ́dọ̀ yín ìjókòó tí mo ti sọ náà nì ìjókòó tí mo ti ń tẹ́tà apọ́lọ́jì náà nìyí. náà. máa fi ni wọ́n wá ìdílé wa ní sọ́pọ́tù àti tẹrúwe ẹ ti clear ara yín ẹ ara yín ọlọ́run ló sì nímọ̀ jùlọ nípa ẹnìkọ̀ọ̀kan wa mo sì ti gbà bẹ́ẹ̀. so ọ̀wọ́ ohun tí mo gbé síwájú yín ní ìsìn yìí nọ́mbà one òun ni wípé ọ̀rọ̀ tí mo sọ lónìí yìí tó jẹ́ àlàyé àti èsì fún ohun tẹ́ ẹ sọ ní àná. ẹ gbé sórí pílátífọ́ọ̀mù yín káyọ̀ gbọ́ ààbọ̀ látẹnu ọlọ́rọ̀ nọmba tù iṣẹ́ iṣẹ́ gbogbo wájọ ni gẹ́gẹ́ bí mo ṣe sọ kìtíṣẹ́ mi nìkan ó ti ẹ̀yẹ kó jẹ́ ó yẹ kó jẹ́ nígbà tí Imam Bukhari rahimahullah nígbà tí ó padà sílùú Bukhara tọ́lọ̀ ń fún ní àṣeyọrí lórí àkójọ sọ̀yí Bukhari in mùsùlùmí ṣe lọ́gọ́ náà lọ́ọ̀ ni wípé wọ́n kọ́ ilé fún un sí ẹ̀yìn odi ìlú wọ́n sì dá owó jọ fún rẹ́gẹ́dẹ́ ìwọ tó ṣerú iṣẹ́ báyìí kò yẹ kó o tún máa rẹ́ǹtì ilé káàkiri kò yẹ kó o tún kò yẹ kí jíjẹ mímu rẹ kò yẹ kó tún di wàhálà o ti kó olù tipẹ́tipẹ́ láti lè láti lè kó láti lè kó àdìsí jọ bó ṣe yẹ káà mùsùlùmí ká máa ṣe sí èyíkéyìí àfà tọ́lọ́ ń bá lò láti fi láti fi láti fi ṣe àkọsílẹ̀ ẹ̀sìn wa fún wa nìyẹn torí pé àkọsílẹ̀ wa òun náà labáta fi dó súnà àbáwọn sọ̀hábà àbáwọn sọ̀hábà àkọsílẹ̀ náà labá gbogbo wa sì kọ́ láàlè jẹ́ ẹni tí ò lè kọ̀ǹkan lẹ̀ ló jẹ́ kí n mú ti àpẹẹrẹ àfáà wa àgbà ráúráú nílùú Ìbàdàn tó ga sí pé tó ti bí mi ò sí dárúkọ wọn gbogbo yẹn ti mẹ́tí mò ń sọ tí ràkàbá ìwọ̀n ọ̀kọ́ tí wọ́n kú láyé bàbá dáadáa sì ni wọ́n kìí ṣe tàìmọ́ kéwù ọlọ́run ni òyọ̀dá fún wọn ìwọ̀n báyìí táà wá mọ̀ yìí táà fẹ́ kó táà fẹ́ kó dòkú yìí ká kúnra wa lọ́wọ́ lórí ẹ̀ ni ká má wo ibi tí ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan wá kù sí láti sowọ́pọ̀ lórí dáadáa àwọn bídíà wọ́n ń kúnra wọn lọ́wọ́ lórí mòlídì àwọn bídíà wọ́n ń kúnra wọn lọ́wọ́ lórí ìranù kí ló fẹ́ kí ló kí la fẹ́ pètè àwọn súnà ló jẹ́ kí n dákọ̀ gbogbo yín àtẹ̀yìn ni o àti àfáẹ̀sọ̀ òkè ni o àti ọ̀rẹ́ mi pàtàkì sheikh sulayman muhammadu awal amúbíẹyá nínú ẹni tó yẹ kó forward lórí ọ̀rọ̀ yìí nínú ẹni tó yẹ kó forward nínú ẹni tó ní àǹfààní pé à ah, iṣẹ́ báyìí ni ọ̀rẹ́ mi ṣe pẹ̀lú ògùn ọlọ́run àwẹ̀ tí ó tẹ̀ bó ṣe gbẹ̀rún márùn bó ṣe gbẹ̀rún mẹ́wàá àwẹ̀ tí ó tẹ̀ wa ni. ọmọ èèyàn rí wa náà wọ́n rí wa ẹ̀yin ẹgbọ́n nǹkan tílẹ̀ ẹ̀rọ sọ nígbà ó fún mi létí ọ̀rọ̀ ó ní rí àbúrò ìmọ̀ yẹn òkú èèyàn ni sẹ́ dábúgbé ẹyá yẹn òkú èèyàn ni yẹn òkú èèyàn ni ọ̀tá sì ní gbogbo wọn o wọ́n wá pàwọ́pọ̀ lórí òun nri ń tọ́tọ́ ó wa orí ìnà rí wa pé àárín ogun ògùn kí ló rọ́lù wá kí ló ń ṣe wá ọmọ ọ̀ka ìdọ́gba ọmọ ọ̀ka ìdọ́gba ẹ̀ bá lọ́mọ ọ̀ka tó wọ́n dọ́gba yóò di adẹ́tẹ̀ ọmọ ọ̀ka dọ́gba ọmọ ọ̀ka owó ẹ̀yin gúùdù bí kí kẹ́ fọ́n fèrè fún àwọn àfẹ́ ẹlẹ́bọ tààrà kí wọ́n máa sá kíjokíjo àwọn tó ti fẹ́ sọ́ra wọn dòṣà tó fẹ́ sọ́ra wọn dínrún múlẹ̀ ayé lóyìn láti jẹ́ kí wọ́n mọ̀ pé pàǹtí ni wọ́n ọ̀rá pure water tí àgbàrá ń gbé lọ ni wọ́n wọn ò já nǹkan kan wọn ò lè dé pa pé wọ́n dá yàn pa. ọlọ́run lo ẹ̀sọ̀ òkè láàyè tiẹ̀ ọlọ́run lo láàyè tiẹ̀ ọlọ́run lo èmi náà láàyè tèmi ọlọ́run lo àbúmọ́dídí láàyè tiẹ̀ àlìkútúbí láàyè tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a san okú yẹn pàdé ara wa ni. So I keep wondering what is the problem tó tó tó tó tó ń ṣe àwọn alùsùn náà tá a pèrè wa láàfáà tá kàn fi ìfẹ́ orí ahọ́n tá fi ń fẹ́ràn orí àwa tí ò dọ́kàn tí ò dọ́kàn ọ̀sàbúrú níbi kẹ́nìkan nu wa kọ́ lọ́ọ́ lòkun dáadáa káwa yòókù ká gbárùkù tì Imam Kakuri ni mo sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan yẹn láti lọ́rin I didn't invite him mi o dá wọn mọ̀ mi ò mọ̀ wọn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì kóra sọ́kọ̀ láti lọ ni wọ́n wá kí làwọn àfáàbàdàn ń ṣe I will not mention any, any, any name kí ni wọ́n ń ṣe wọ́n gbọ́ pé Sọ̀hí Bukhari o wọ́n tún séde Yorùbá orí wọn ò wú inú wọn ò dùn tó mídíà bá wá lọ tú tó lọ tú dàlélù yóò bá ẹ àbọ́rí social media ẹ à máa pariwo ẹ à pariwo wọ́n a máa wòyìn wípé ẹ̀yin tẹ́yìn túsọ yìí Buhari tẹ́ ẹ̀ sọ́pọ́ọ̀tì èmi mọ̀ pé ń bá sì gbọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nígbà tí mo ń classify àwọn you know bẹ́ẹ̀ ti bẹ̀rù lèmi náà bẹ̀rù mo ní mo credit yín ibi tọ́kàn kù sí mo kàn sí tẹ̀m̀bíù lé lórí tó ti bẹ́ẹ̀ náà I still appreciate the manner you gave the presentation èwo nínú àwọn àfáà àtọ́jú sùn náà lórí yẹn ṣe èwo nínú wọn wọ́n kàn jẹ́ kìkì sọnù kalẹ̀ wọ́n sọ wá lẹ́nu ayé mọ̀ pé àbára wa ṣe o ayé mọ̀ pé àbára wa ṣe ayé mọ̀ ẹ̀ lè tayé jẹ ẹ̀ gbọ́n táwọn Yorùbá sọ ni wọ́n ní nígbà tí kèéta kú wọn ò rí iṣẹ́ sí sí wọn ò rí iṣẹ́ wọn ò rí sin sí wọ́n wá ní igbá ìyà àwọn àfáà ní ọ̀nà sin sí ẹwọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú gbáà ni. wọ́n ti sí gbáyà àwọn àfáà irú àwọn àfáà wo àwọn àfáà òkèta náà ni àwọn àfáà oníkèta ni ẹnu ìgbà tí mo bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìwé kíkọ ìfúnẹ́sìn tí bá rí any of my brothers tó nídìí assistance mi pé ah, ọlọ́run fún mi lẹ́bùn kí n kọ̀ọ̀kan ọlọ́run fún mi lẹ́bùn kí n mọ Yorùbá kọ in a standard way àárànlọ́wọ́ kódà máa tún sọ fún wípé má kó kọ mi sí o ẹlòmíì ni wọ́n sọ pé à wọ́n mọ̀ fún òun ò lè kọ Yorùbá báyìí ẹ̀yin náà ni wọ́n mọ̀ pé lè kọ ẹjẹ́ kó kọ kọ yìí sí kọ́nàmbá ni fi ọ̀run kẹ́ àbúrà Lukman ẹ̀yin ọ̀dọ́ nígbà táwọn ọmọ ìbẹ̀lá yẹ ráìtà ni wọ́n wọ́n kọ̀wé gẹ̀ẹ́sì wọ́n kọ̀wé ní Yorùbá ọwọ́ àánú ìwé wọn tó ga sí pé mi mú bá wọn kọ́ mi mú bá wọn ẹ̀dí tiẹ̀ ti máa wọn àtúnṣe rẹ̀ ẹjẹ́ àmọ́ ara wa lọ́wọ́ ẹnìkan ò igi kan ò lè dágbóse àmúbẹ̀rẹ̀ ẹnìkan ò sí bẹ́ńlẹ̀ ẹ̀sà òkè nìkan ò lè ka kútúbí nìkan ò lè àbúrò ẹ̀mọ́ nìkan ò lè ka sẹ́yìn nìkan ò lè kò sẹ́ni tó ka we work together we work hand in hand aka àmà bọ́ sórí social media ẹ àmà ṣèwà àti pé ẹjẹ́ àtọ̀ kan ìsọkọ́wò lẹ́fẹ́ ṣe ẹ ní ìfẹ̀rẹ̀ ayé dénú ìsọkọ́wò lẹ́fẹ́ ṣe irú ìsọkọ́wò ẹ lè fẹ́ ọmọ ara yín kò parí bí ẹ lè fẹ́ ọmọ ara yín tí ìbá ṣe àfáà sáyẹ́dì tó fẹ́ ọmọ àfáà jàlá ẹ̀tútọ́kẹ́ tó fẹ́ ọmọ àfáà tó fẹ́ ọmọ ọ̀rẹ́ rẹ̀ nínú ẹ̀tọ́ka ẹ̀ so a nífẹ́ ara wa tọkàntọkàn ẹ̀ ó ti le jù ẹ̀ ó ti dẹ̀ jù kí n pọ́blẹ́mù ẹ ó mọ́rù le àbúbákìrì rọ̀ àwọn méjì sì ń sòdodo ìwọ náà mé ìtọ́ba bá ìtọ́ba ń bá sísẹ̀mù ẹmu ni ìtọ́ba bá sísẹ̀mù ẹmu ẹjá wà papọ̀ àìrìnkọ́ méjò ní ṣe fún páwọn tí ọká bá síwájú tí sèbè tẹ̀lé tí mọ̀nàmọ́ná tọ́nà tẹ̀lé tí mìíràn tún tẹ̀lé tí èjòlá tó wá kẹ́yìn kò sí ọdẹ ọ̀hún kò sọ́dẹ ọ̀hún tí ó pàdé ẹ̀ tí ó dúró kò sọ́dẹ ọ̀hún ìyìn sọ pé mo pé o mo níbi tí mo kù sí o kódà bẹ́ẹ̀ ni pẹ́ èmi gan mo kù pọ̀ ju gbogbo yín lọ ṣùgbọ́n kinní kan ni ọlọ́run ṣàánú ní èkó ìlera àfáà kankan tó bá ti jẹ́ àfáà sunna ní èkó ìlera rẹ̀